الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه بعد ليتي توفقكم الله عليكم السلام أشي صلاتكم النبوة محمد صلى الله عليه وسلم لا دع صلاتنا أبوا على إلي النبي أتي أو صحابة أتي وقوى وإن توابت إلى نوتشان محمد صلى الله عليه وسلم títí yóò fi máa di ọjọ́ ìgbélé alùpùpù ọ̀la ẹ̀dùn yìí jẹ́ gbàtúwà yìí. lẹ́yìn náà a máa tẹ̀síwájú ní ìbẹ̀rẹ̀ láàrin tààlà ọ̀dìmọ́lẹ̀ yìí ó fọ́bìlì yìí àlẹ́yìnà وبإفضاله وتفضله على عباده أما تسواد منه الذي كلا الأصول الثلاثة للعلامة المجدد الشيخ محمد بن عبد الوهاب رحمه الله رحمة واسعة إليه اليوم جاء المجلس الثالث أو الحلقة الثالثة ونيدك ولا الثالث التاقل على يكرى الأصول àfàlà ní ìjòkó tí a ṣe sáré fún àwọn tọ́lábọ̀tò lẹ́rù ọ̀tọ̀ láàrú lẹ́rù àwọn tá a jọ máa tán kẹ́kọ̀ọ́ ìmọ̀ بمركز أنصار سنة الإسلام أعزه الله بالتوحيد السنة àwọn àmọ́ tún tẹ̀síwájú ní ìjòkó tàlẹ́yìn náà àwọn àmì ọlọ́run bá wa subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaan min kulli da' sẹ́lẹ̀ fún ọmọ ẹgbẹ́rún àgbọ́tọ́ yìí alhamdulillah wa salatu wa salam ما يكفي ما يكفي ما يكفي كما ذكر أن الحنيفية ملة إبراهيم أن تعبد الله وحده مخلوقا له الدين ولذلك أمر الله جميع الناس وخلقهم لها كما قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ومعنى يعبدون يوحده وأعظم ما أمر الله به التوحيد وهو إفراد الله بالعبادة وأعظم ما وأعظم ما نهى عنه الشرك وهو دعوة غيره معه وتليل قوله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا فإذا قيل لك ما الأصول الثلاثة التي يجب على الإنسان معرفتها؟ فقل معرفة عدد ربه معرفة العدد معرفة العدد ربه ودينه ونبيه محمدا صلى الله عليه وسلم طيب هذا هو الفصل الثالث ọ̀rọ̀ ẹlẹ́kẹta rèé tí bàbá fẹ́ fi bá wa sọ̀rọ̀ nù síra yìí nígbà tí wọ́n tún wá bẹ̀rẹ̀ ilé náà kí náà tó bí bẹ̀rẹ̀ là ọ̀rọ̀ ọmọ yìí náà sáà ní ọ̀rọ̀ dákun fi máa sáà ní àwa náà o ọlọ́run fi máa kẹ́ o jẹ́ kí mọ̀ wúyé wa nígbà yé wa tán mẹ́jọ dàrú wọn lọ́wọ́ ìmọ̀ tí ó wúlò tí ó ṣàǹfààní ó ní alẹ́ ẹ̀lmù náà fẹ̀ ìwé là ń tọrọ lọ́dọ̀ rẹ lọ́wọ́ ìmọ̀ta tí ó máa jẹ́ ìmọ̀lá fún wa ò là ń tọrọ lọ́dọ̀ rẹ ìmọ̀ta fi máa tọ́ ara yé sọ́nà ò là ń tọrọ lọ́dọ̀ rẹ kó má jẹ́ ilé ìdí àfi máa ṣe ara yé lọ́nà. a máa sọ lọ rí o èyí tí ìfitọ́ lọ́wọ́ tí ìfità náà nínú ọ̀rọ̀ ọlọ́dà kò má ṣe àṣọ wa mẹ́ ọ̀rọ̀ fẹ́ẹ́ nú èyí náà وتابع ماوي بقوبة بقوبة شكولة لنا جمع شديد قال الله قال رسوله قال الصحابة العلامة الشيخ يقول رحمه الله اعلم أرشدك الله لتراه تكيس اليوم اعلم أرشدك الله لتراه أدو على فوقه كله بريلين اعلم رحمك الله ẹlẹ́ẹ̀kejì kí ló tún bẹ̀rẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kí ló tún bẹ̀rẹ̀ rẹ̀ ìyíò jẹ́ àmọ̀ sí gbogbo tọ́pẹ̀ lẹ́sìn wà yìí ìmọ̀ni kí lápẹ́ jẹ́ máa ìmọ̀ni ọ̀wọ̀ ọ ní pé lọ́rí bẹ̀rẹ̀ ní pé ìrìnlàmù lọ́mà ní wábọ́ ti máa bọ́ọ̀ bá mọ́ lè máa bí bá yí ọ kí ní ẹ̀kọ́ yí torí pé jọ́ tí èyẹ bá fẹ́ bíúdì ẹ̀sìn tí ò bá ti sí lórí ìmọ̀ ó dàbí ilé lẹ́lọ́rin kọ́ sórí omi ní ẹ̀ẹ́dẹ̀ wa ẹ fẹ́ kọ́lé sórí omi ẹ̀wá ti páìlé ọ̀dà àwọn ìjìnlẹ̀ àkọ́mọ́ tó kọ́ kínní òun páìlé ni pé wọ́n á máa gbẹ́ ilẹ̀ bí ìgbà tó fẹ́ gbẹ́ bọ́ọ̀hù àwọn páìpù táwọn oníbọ̀ọ̀hù mọ́ lòun wọ́n wá gbogbo ẹ̀wọ́n lọ́lẹ̀ wọ́n wá káńkiri tiẹ̀ wọ́n kọrin sí ẹ̀ńtì páìlé náà èyí ni ó jẹ́ kí bíldínì ó lè dúró nínú ìrà àmọ́ bẹ́ẹ̀ kọ́lé sínú ra ọ̀kadà kan gbẹ́dẹ̀ ṣùgbẹ́sùgbẹ́ wà lọ tó blọ́ọ̀kù yóò wà bí ò ní wó níjọ́ tí ò bá ti sí mọ́nu ọ̀ tàbá àti ń tẹnu ọmọ gbogbo àyí pé ẹ̀ẹ̀ náà ìdá tó fẹ́ sọ lẹ́nì náà orí ìmọ̀lẹ́ ọjọ́ dúró sí orí kí láti é nígbà wá ìkọ́lé ju wa pé ká lọ rí mọ̀ tán ọtún wá ṣàdúrà wọn wá ní àrùṣàdàkàlọ́rù lè tọ́ ee pọ̀ tí ń gbọ́ mi ọlọ́run ó fi ọmọ náà lọ síbi kọ́ lè máa tẹ̀lé tiẹ̀ sùhánàmà dàkùsírù àfáà tí ń ṣàdúrà gbogbo ìgbà yìí tí ó ní ká máa sọ pé kò mọ̀ ní kó máa pa àyàn lọ olórí ìdájúdẹ sọ láàyè yìí olórí tí bàbá yìí bá àwọn aráyé fà tí sọ̀rọ̀ tàwọn ṣe yìí ó ní tún ṣàdúrà lórí àwọn tí ó gbọ́ yìí ó ní Eh, àmọ́ lọ́mọ yóò bá tọ́ ọ sọ́nà láti lè máa tẹ̀lé àṣẹ rẹ̀ láti fi tẹnu mọ́ gbogbo gbà ìwọ tó bá ti wù pépè jẹ́ kó jẹ́ pé tí ó mọ̀ kàn ọ́ òní káwọn èèyàn ó kàn máa nà máa ṣe ládùá fún wọn kì í ṣàlàyé nìkan lọ́rùn ìmọ̀ ṣàlàyé ìmọ̀nà ọmọ ṣàlàyé ọmọ mẹ́rin wá ọmọ fíìmọ̀ ńlẹ̀ lẹ́yìn òní ọtún ọmọ ṣàdúrà fún wọn lẹ́yìn yẹn tó bá tó wá kò fi ma baynaka wa bayna rabbik láàrin wa tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n tún wá mọ̀ sàdúrà fáwọn tó kùnà ọlọ́dàkùn àgbàjọ ọmọlágbájá lọ́gbàjá àti wọn máa jàṣà lọ́rẹ́ lágbàjọ ọmọlágbájá ìyá àti ẹjọ́ ń fa kí ìmọ̀ra ọdún mo rò pọ́dọ̀ lọ́dọ̀ wà ní ọlọ́dàkùn máa ń jẹ́ tó ń lórí bẹ́ẹ̀ ọlọ́dàkùn lẹ́kùn lórí wa lọ́dàkùn jáde dúró yẹ ẹni tó pè ní àfáàrí wọn ọlọ́sìn ni àti ẹ̀yìn ọmọ kí wúre torí pé èyí ó kọ́kọ́ jọ ọmọ kí wúre kéèyàn padà tó wá di àfààní ẹ̀ẹ́dàm àwòṣàdàkà wà wúlùkà wọn lákọ̀ọ́kọ́ ó ní ẹ̀ẹ́dàm ọ̀rọ̀ ìlà mímọ́ ọlọ́run kẹ́ ọ ẹlẹ́kejì ó tún ní ìrìnlá rọ̀ṣìmà lọ wá mọ́ ọlọ́run tún sáàánú rẹ̀ jẹ́ ó dẹ̀ lẹ́gẹ̀ta ó tún ní pé ìrìnlá àrùnṣàdàkà wọn èmi náà wá ń jẹnu bàbá ìṣọ́rọ̀ mo bẹ́ẹ̀ náà fọ́ra mi mo bẹ́ẹ̀ náà fẹ́ yìí náà gbogbo wa ọlọ́dà kò mọ́ṣẹ́ àtọwàsọ náà ọlọ́dà kò mọ́ṣẹ́ wa lọ náà. kí làbá àfẹ́ ká gbọ́n. àbáni ẹnlẹ́lì hanifiya sọ̀rọ̀ ẹsẹ̀ tó mọ kàńgá kàńgá kú níbi ká bọ́ lọ́gbọ̀ọ́rọ̀ fún. nílẹ̀ Ibrahim ẹ̀sìn tó ṣe pò náà ni ìlànà ànábì wa Ibrahim alayhi salam amúṣọ ẹlẹ́sìn tó bá fẹ́ tọ́ pọ́ọ̀tù tọ́ ni pé an ta'budu Allaha wahda oníkí tó bá máa ṣe jọ́sìn Allah ni ó gbọ́dọ̀ máa jọ́sìn fún abáàtúwáyé pé kìí ṣe pọ́ ọmọ jọ́sìn fún ọjọ́ fún nǹkan mi òun an ta'budu Allaha wahda ọlọ́run nìkan ṣoṣo lọ́mọ dájú ìjọsìn rẹ kọ bọ́ bá ti dájú ẹ̀sìn rẹ kọ nìkan mukhlisan lahu ad-din ọdún wa wá sí sí ẹ̀sìn rẹ fún yíò ní pé ẹ̀sìn rẹ tó ọ̀fẹ́ ṣeun ọ̀ ní jó jẹ́ nítorí ẹlòmíì àfi nítorí ẹ̀rù kan àbí nítorí ṣọ́díká wá ma wá jọ́sì fọ́lọ́run nìkan ṣoṣo yìí kó ní tọ́lọ́wọ́ bá pàṣẹ fún gbogbo ayé nù gbogbo ọmọ àlẹ́lẹ́ ajámọ́ gbogbo ọmọ nìyàn àṣẹ tọ́lọ́wọ́ bá pa wọn kódà kò kan pàwọ́ láti ọ̀ nìkan wàkọ̀lákọ̀ọ́nù láàá ó dáwọn torí kán lè máa wá ṣe ìjọsìn fún òun nìkan. bàbá mi lẹ́rìí wá wọ́n ní bọ́lá wọn bá wa subhanahu wa ta'ala ti sọ fún wa ní Al-Qur'ani pé. olúwa ló dá mọ́lẹ̀ yìí o wa ma khalaqtul jinna wal insa illa olúwa ní kí n dálé jẹ̀mọ́ lásán mo ní kí ẹ̀jẹ̀ máa sáṣẹ́ abẹ́ ìkiri bá wọn kí ni wọ́n sapa wọn. ìdúwọ́ náà yí ọmọ abẹ́kúta díjẹ́ máa bọ́ yàrá. olúwarí wọn kan lákòótó lè dé ìlànà wọlé ẹ̀yìn sá ilá ẹ̀yìn dálìjẹ̀mú kákàndínlẹ́ máa bẹ ní nǹkan dọ́mí ènìyàn kí ẹ sáà máa dọ́mí ènìyàn ọlọ́ni pọ́pọ́ọ̀sì tí mo torí ẹ̀dá wọn ni pé ilá ìyá kẹlẹ́ máa wá jọ́sìn lé ní ọlọ́ọ̀nì kan ṣoṣo ni subhanallah àti tán bá ní kí la wá ṣe láyé ìdáhùn kí la wá ṣe wá sí náà ni pọ̀tọ̀ bá ò kí èsì nísìnyí àwa tá à ń gbélé ayé ìjà ń gbé nígbè pa wá sí náà bá ń ìdáhùn mọ́jọ ìjọ abá tún wá ń ríyàn máa fi wá láti èsì ọ méjì táwọn ẹlòmíì tó fọ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ abá ẹ̀mọ́ta wá láàmú ayé lábá kọ́kọ́ ṣe é látúntọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò make sense sọ dákùnjẹ tó wá ṣe báyé láti ẹ̀wà kọ́kọ́ ṣe ká tó sọ̀rọ̀ lóòótọ́ lẹ́yìn wá ní kan wá ta ayé bàlẹ̀ ọ̀hún rẹ̀ nìjẹ́ ayétọ́ lákọ̀ọ́kọ́ ṣe aláwọ̀ tó bẹ̀rẹ̀ pé hmm, làdísù yàwó máa ń áwọ́ bá àbọ̀ yàwó ayé ayé ó dàbí pé mo ti lọ bí àti mo lọ bí 24 hours ní òun dàbí bí 12 hours mo kàn kọjá ní bẹ́ẹ̀ inú ayé ayédèmí àti ẹ̀rẹ́ta kú sínú ayédọ́fẹ́ torí ẹ̀bẹ̀ sí ara rẹ̀ jẹ́nu ayédọ́fẹ́ torí ẹ̀tọ́ ayédọ́ torí ẹ̀mọ́ ṣògbówó nù ohun ayé tán torí ẹ̀ mọ́ gé eré èèyàn nù o ayé ayé tó fẹ́ ṣe tán torí ẹ̀ mọ́ ti dálà bí tán parọ́ fáwọn èèyàn ta ni ọmọ ṣe mọ́ ó nù o ayé tó fẹ́ ṣe tán torí ẹ̀ tán torí ẹ̀ mọ́ gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ àwọn ìwà jàǹbá kódà tán torí ẹ̀ bí i ha yẹ́wọ́ mọ́ tàbí tù yẹ́wọ́ mọ́ ayé òní kálukú wá wá ń lò níṣẹ́ nílò bíi pé awálé ayé yìí torí ká lè sáyé àwa ń lò bíi pé awálé ayé yìí torí ká lè ti fàájì ẹlòmíì tòtò ní ayé wa wa kún lójú ẹlòmíì tó ń wọlé ní gbàdùn ayé ju òpin ayé ṣe sí oníkóma kóbìnrin kì í kó máa ṣe kó máa kóbìnrin ti fàájì tó gbélé lọ tó tẹ́lẹ̀ léyìí tó lọ ìyàwó ìyàwó ní ètò tó lọ sí àmọ́lé ọkọlọ́kọ gbogbo ẹ̀ ó ṣe gbá ayé yìí ní wàbàrà ayé torí ayé kọ́ láti wálé ayé kí olúwa lò torí ẹ̀dá wa wọ́n mọ̀ ọ̀kọ̀lọ́kọ̀tò lè jẹ́ ìlàwọ̀ ní ìjà ilá ìlà àdúgbò bàbá ìlú wa ṣàlàyé pé wọ́n ti sọ wá ìtumọ̀ pé kẹwàá jọ́sìn fún mi mo ṣe dayé o ìtumọ̀ rẹ̀ rí pé ìjọ ti jẹ́ ṣe fún mi ọlọ́wọ́ bá yẹn èmi nìkan ní o lèmi kàtẹ́lù mi so awálé ayé yìí wá sin lọ ní sísìn òun nìkan ṣoṣo a ní dá nǹkan ní papọ̀ mọ́ ọlọ́run رضاك سوانا اللهم اجعلنا من الموحدين المخلصين اللهم اجعلنا من الموحدين المخلصين اللهم اجعلنا من الموحدين المخلصين أفا تسوان في أبا أنت بقى وضع القرآن لو ونور النبوة محمد نال صلى الله عليه وسلم وأعظم ما أمر الله به التوحيد ìjọba ní atúpalẹ̀ pé nínú tọ́lọ́wọ́ ọba ti ẹ̀pá wá láṣẹ rẹ̀ ìwo ló kàǹkà dúnú ẹ̀ kí ni yóò kàǹkà dùjọba ọ̀tọ̀wọ̀sí gbogbo wọ́n lọ́ọ̀dì pàṣẹ ẹ máa kírun ẹ máa gba àwẹ̀ ẹ ṣe dáadáa sóbì yín ẹ ṣe dáadáa sẹ́bì yín ẹ ṣe dáadáa sọ́mọ yín ẹ ṣe dáadáa síyàwó yín gbogbo ẹ máa tí ẹ máa tí o èyí tó tóbi jù nínú àṣẹ ọlọ́run ó ní àtàwọ̀sí tàwọ̀sí jù ní òun kí wá ní jẹ́ tàwọ̀sí

kòkó definition tawhid lódìdí kòkó sínú tán torí definition ilé yìí nìsín kòkó tawhid rububiyyah sínú kò sí kó tawhid al-asma as-sifat eléyìí ká ṣàlàyé tawhid al-uluhiyyah tí wàá ló fà á kọ́ tó kọ́ kúlódùgbò yàrá àbáyé ká sì ṣe ní ní tó fà á ti fi ya'budun náà túbọ̀ iná túwọ́ jọmọ́ yàbùdúnù lọ́wọ́ fi sọ pé ìtún wà máa nà yàbùdún ìwà ṣàìdún so yàbùdún náà yẹ lọ́kàn fún bí síkí ní ìwà ṣàìdún sí tàwùhíd so tàwùhídù tó wá ń bẹ nítumọ̀ yàbùdún náà yẹ tí wáyé pé definition tawhid tó wà ashmal wà akmal ńlá fẹ́ mú wa ó ní ifradullahi ta'ala bima huwa haqqun ifradullahi ta'ala bima huwa haqquhu aw bima yastahiqquhu min ar-rububiyyah والألوهية والأسماء والصفات البيان واضح àyínbọ̀ wa sálàyé àwọn àdúwà òtà òsìn ìfọ̀ wa insha Allah so a'zamu ma amara Allahu bihi at-tawhid ìsọlọ́run lẹ́yọ kan òní tó tóbi jù nínú tọ́lọ́mọ bá wa subhanahu wa ta'ala ó ṣe kí ni tó pa wá ní àṣẹ rẹ̀ lẹ́yìn bábá wa sálàyé a'zamu ma amara Allahu bihi tá àṣàlàyé tọ́jú sí afáàtúwá sálàyé rẹ̀ lẹ́ẹ̀kejì náà kí lọ́nà alákejì àìwà wà áàdọ̀mù máa náà ánúhú aṣẹ̀rẹ̀ àádọ̀mù máa ma ánúhú aṣẹ̀rẹ̀ in tó wá tóbi jù nínú tí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala tó tó wá kọ̀ wa ọlọ́dàpọ̀ má sì wá ní ẹrú tí ó máa bá owórogún o má jẹ́ àárí pé ká bọ́ owórogún o lẹ́tọ̀ọ́ torí pé ìbọ́lọ̀ owórogún kò fi jọ́ kan kò fi jọ́ kan lẹ́tọ̀ọ́ rí kò fi jọ́ kan ṣe kí la pé kò fi jọ́ kan lẹ́tọ̀ọ́ rí mo fẹ́ àtẹ́lẹ́dì sí kíní kan ní ayé rẹ̀ sọ̀rọ̀ oríṣiríṣi làásà máa ń yí ọlọ́mọṣàṣà yẹn. àṣìk ó ní ìbọ́lọ̀ owórogún so in tó tóbi ìdọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ kí láti oníṣù ọ̀tọ̀ òfin in tó tóbi ìdọ́lọ̀ ọba kọ̀ fún wa kí láti oníṣù so wá rí àtàwòṣìlú yẹn yẹ́ṣìmàlú àníwá àtàwòṣìlú fàlà yẹ́ṣìmàlú àníwá àtàwòṣìlú àfàlà gbogbo ọ̀rọ̀ tàwòṣìlú mẹ́tẹ̀ẹ̀ta ló ti kún sínú ọ̀rọ̀ tàwòṣìlú mélòó ìran alákọ̀ọ́kọ́ tàwòṣìlú rúbùbìyà ìran ẹlẹ́ẹ̀kejì توحيد الألوهية إلى لا كتا توحيد الأسماء والصفات ثم bá ka sí àwọn alfáà tí wọ́n ti lọ táwọn bá pín tàwọn توحيد المعرفة والإثبات إمام توحيد المعرفة والإثبات wọ́n wá pé ìran ẹlẹ́ẹ̀kejì ní tawhidul qasdi wa talab ìgbọ́ ẹ̀ẹ̀kejì wọn ayíwọ̀ sọ́rí àtàwọn àlùfáà kan pín sí méjì àtàwọn àlùfáà tí wọ́n pín sí mẹ́ta ìkankan náà lájọ ń sọ ìkankan náà ó lájọ́ sí kí ni wọ́n jọ ń sọ اللي بعد توحيد المعرفة والإثبات في توحيد القصد والطلب بيديك شطير توحيد الربوبية في توحيد الألوهية في توحيد الأسماء والصفات ara nika bi to ba tun ka tira aqida nga mi ogo da wa fa ni won الإيمان ها؟ قول باللسان واعتقاد بالقلب وعمل بالجوارح والأركان ها من ما في ما في سباع نسي ليس قول باللسان واعتقاد بالقلب وعمل بالجوارح wal arkan aljawarih yamu jariha imani nǹkan mẹ́ta tó kún sínú ọwọ́ adébòbí náà tíra mi ẹgbẹ́ bí àkídà tó rọrọ̀ yẹ yìí àtàwọn tíra àwọn àkídà àkọ́dù àkídà òjì lọ síwájú wọ́n kọ́gbọ́ alìmánu qawlun wa amal alìmánu qawlun wa amal wọ́n máa wọ pé ti kọ́ọ̀tù wádà kò yí ọjọ́ qawlun wa amalu tẹ́wì ó ti jẹ́ qawlul qalbi wa qawlul lisan qawlul qalbi wa qawlul lisan wà á máa ló dá sí wíwù náà amalul qalbi wa amalul lisan ẹgbọ́n tó bá ti wá tó palẹ̀ báwọn yóò ṣe déédéé qawlun bil lisan wà i'tiqadun bil qalbi wà amalun bil jawarihi wal arkan àti ìjẹra wa jùlọ lẹ́wọ̀n turaba a padà débẹ̀ náà wọn tó nùmí ìta padà mọ́ kọ́ káàdì ìmọ̀ bí àwọn alifirọ́kùnrin àlíkà bí wọ́n ti gbé gbájú ọ̀rọ̀ ìmánì ló ti affect ìlànà táwọn ìlànà tó ń ṣe náà àwọn apẹ́rẹ́ láti rí láwùjọ wà lè bá gbogbo káàkiri lẹ́yìn ọlọ́mọ akọmọṣà láì kọ̀ọ̀kan wọn. so àtàwùsí tá a pín sí mẹ́ta wọn aláwọn míì pín sí mélòó méjì àmọ́ sọ́ra àtàwọn tó pín sí méjì àtàwọn tó pín sí mẹ́ta ìkànkan náà onájọ́ ti kí ni ẹ bá ní tàwùsí ìdòlùmọ̀ àrífàtiwọ̀l ìsìbáà ìran méjì nínú ìran táwa ń kà mẹ́ta òkúti wà lóẹ̀ tàwọ̀ṣídùn lè máa rífà àti tàwọ̀ṣídùn lè fìbà ó ti kó rògbò bí yá àti tàwọ̀ṣídùn lè àsìmá ọ̀sùnfà méjì ló ti kó sínú tàwọ̀ṣídùn màrífà tàwọ̀ṣídùn rògbòbíyà tàwọ̀ṣídùn ìfìbà tàwọ̀ṣídùn àsìmá ọ̀sùnfà iná lẹ́tẹ̀ bá wá pé wípé tàwùhídù alqasdi wọ́tọ̀lá alqasdi wọ́tọ̀lá bí wàhálà wàhálà ay tàwùhídù olùhìyà tàwùhídù olùhìyà ìdínú kápọ̀ alfáàmọ́ pé nǹkan bá wọn wọ́n tàbí ṣàlàyé ìmọ̀ àtàgbà lérò wọ́n bá ti ṣàlàyé ẹ̀ oníṣekínú oníṣíwàlá àwọn ẹni bí bọ̀tàwọn kan náà pé tàwùhídù kan tàwùhídù alhàkìmíyà táwọn àlùfáà wọn bá wọn jà kí lè ní pé tàwọn fídíò lè hàtì níyà àwọn àlùfáà wọn sọ pé kò sí ti jẹ́ hàtì níyà wọ́n ní jẹ́ òun ẹgbẹ́ tàwọn fídíò hàtì níyà wọn ètí ń bẹ nínú ọ̀rọ̀ tàwọn fídíò mẹ́tẹ̀ẹ̀ta tàwíìdù al-hàkìmíyà ó ti wọnú rùbùbíyà ó ti wá wọnú uluhiyya ó wọnú rùbùbíyà pẹ̀lú pọ́lọ́wọ́ ọba wa ní ó mọ̀ ṣòfin fún wa yóò wá wọnú òlù yíyà ìjọba náà bá ti ń lo òfin ọlọ́run tó a ti ń sin ọlọ́run ilẹ̀ tó mú mi wá sí i àwọn anẹ́kànpin lásán kan ọ̀rọ̀ abẹ́lẹ́kẹ̀ ẹ̀rin kan ni a ní kò yẹ kó bíjá àbí àmọ́ tó bí ó di nǹkan ni pé wọ́n wá sọ nìkan tẹ́tẹ́ fúnra rẹ̀ wọ́n wá kí àwọn àṣejù kan wọ́n ti kí ni wọ́n kì í bọ̀ àwọn àfáàṣe ní àpẹ láti jẹ́ wá kí bọ̀ yìí kò ní jẹ́ wá ìran tàwọ̀ṣẹ́dù mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní àádọ́mù mọ́ àmọ̀rànlá òbí yìí ìdí wá tóbi ìdọ́lọ̀ wọn kọ̀ fún wa náà ká mẹ́tẹ̀ẹ́ bí ẹ ò ní ṣírk ìbọ́lọ̀ wọ́rọ̀gún kíṣì ní ìbọ́lọ̀ wọ́rọ̀gún tẹ̀síwíyà tó bẹ́ ìrìn láàyè máa lá fi ṣe é nínú kọ́sà ìṣìlá kọ́ máa fi nǹkan kan kẹgbẹ́ ọlọ́run níbi tó ṣe pọ́lọ̀ nìkan lónìí ìjọba ti wá ń gbé kí ní òfò náà tó tún gbé fún nǹkan míì ìjọba ti ń dárò ní òun ọmọ ìyá mi ẹja tara wa kí lọ sí ọjọ́ máa ṣe àpàdà kọ́ níbẹ̀ ní síra yìí ṣàkóso ọlọ́mọṣà fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ gbogbo táàfà wá wí yìí kílẹ̀ yìí rẹ̀. abáàlẹ́ ìdíje tó tóbi jù lọ́wọ́ bá pàṣẹ rẹ̀ fún wa ní àtọ̀wọ̀ sí i èyí tó tóbi jù tó pọ̀ fún wa onídìrí àṣẹ ọlọ́luwa واعبدوا الله ولا تشركوا به شيئا واعبدوا الله ولا تشركوا به شيئا قالوا اما تصف الله ولا تشركوا به شيئا اما باغورو كك اما باوا ورغو كك مثلو كده سبحان الله سوري الشرك بالله شيء عظيم شيء عظيم تريد قلوه بنا من يكرجل إن الله لا يغفر أن يشرك به ọlọ́wọ̀ èyí forí jí ẹjọ́ tí ẹ̀bá ti máa wúrúgún tó tí láàrín ní papọ̀ mọ́ wàyẹ́ òfèrò mẹ́ẹ̀dú nàìjíríà ìrìnàjò ìjọ yàtọ̀ sí yíò ọlọ́run wa máa ń forí ẹ̀jìyàn tẹ́ni ó bá fẹ́ ni ó ẹni ó ṣe jìnnà nìkan ó lè forí jì tó bá fẹ́ ni ó oníṣẹ́ tí fẹ́ o lè foríjì tó bá fẹ́ ni o ọ̀mùtí o lè foríjì tó bá fẹ́ ni o amáṣíkù gbàgbé ẹ̀ níbi èèyàn bá ilé kú lórí ẹ̀kọ́ láforíjì kódà bí àwọn àlùfáà mi ń sọ dé yọ̀rọ̀ ti gbà mí lẹ́nu mi sọ́nà pé gbogbo wa làá ń kanu tíra táwọn sì mọ́ ń kanu wọn lé kí wọ́n èèyàn mọ́ tí wọ́n náà tẹ́lẹ̀ ti mọ́ kanu kí wọ́n wọ́n máa ní ọ̀tọ̀ ní àṣírkù al ọ̀tọ̀ sì ní àṣírkù al ṣàbí wọ́n ni àṣírkùl akbaru yukhriju min al-milla wà ṣírkùl asgharu la yukhriju min al-milla ṣírkùl akbaru ó lè yẹ̀yẹ̀ kúrò nínú islam but ṣírkùl asgharu kò ní yẹ̀yẹ̀ kúrò nínú islam àmọ́ nínú tó bá nílẹ̀ ní pé aláwọn àlfáà ní ìtún wá tù pé lọ́dọ̀ táwọn o àti àṣírkùl asgharu àti àṣírkùl akbar méjèèjì láyà ní ká wípé iná lọ́hà láàyè kò fírú àyè ṣọ̀rọ̀ tàbí ọ̀yẹ́ kò pẹ̀lú nàìjíríà ìrìnàlẹ̀ ṣáà gbogbo wọ́tọ̀ sí ń bọ́lọ̀ wúrò wọ́tọ̀ dé ń dì mọ́tì síríkù lọ sí wọ́tọ̀ ń sọ̀tọ̀ ń bọ̀ wá sí olè gbogbo ẹ̀ wọ́tọ̀ ní ìtọ́ ń so mọ́nú lé rẹ̀ tọ́ ní ìtọ́ ń so bá àrílé tí ń tọ́ ní ìtọ́ ń rí mọ́lẹ́ nínú lé gbogbo ilé jẹ́ gbogbo ẹ̀jẹ̀ máa gbòòrò jẹ́ ṣíríkì àgbà tó débẹ̀ insha Allah ló jẹ́ àtàkà lọ ọlọ́mọṣà fún wa lágbòrí ọ̀rọ̀ rẹ̀ nígbà àfa àwa sọ ilé wa ká lọ gbàgbọ́ ilé àfa àwa ní. ni wọ̀ ìdá lẹ́la àìwá bá a mọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ipe malkusulu salasatu lẹ́tí yẹ́jìbọ̀ alàlì ìsáàlì máa àlùfàtù ha ọlè rẹ̀ ni bí ó pé dákùn kí làwọn fundamental issues mẹ́ta kan téèyàn gbọ́dọ̀ mọ̀ kó ṣe pé ọ̀ràn yẹn ní fọ́ọ̀mù ènìyàn kó ṣe kí ni mo mọ̀ àbá àníkà bá béèrè ń béèrè lọ́wọ́ rẹ̀ èsì rẹ̀ wà kí ló kí ni kí ló ṣe rẹ̀. àbá àlejò tí wọ́n kọ̀ rí fákùl ìwọ máa fèsì fún ọkọ máa fi dáhùn ìpè ìpìlẹ̀ lẹ́ta tọ́mì ìlú gbọ́dọ̀ máa ń ń gbèsè ayé rẹ̀. ìmí ò gbọ́dọ̀ mọ́ màá ọlọ́dàkùn jẹ́ màá o ọlọ́dàkùn ìwọ náà ò gbọ́dọ̀ mọ́ màá ó ṣáàdù wọn náà jẹ́ wọn náà màá gbogbo ẹni tí ń gbọ́ wa káàkiri àgbáńlá yíká ti ń gbọ wa gbogbo wa màá ni o ṣàlàyé fún wa عند كل اعلم رحمك الله انه يجب علينا تعلم اربع مسائل الاولى العلم وهو معرفه الله ومعرفه نبي ومعرفه دين الاسلام بالادله معرفه دين الاسلام بالادله lọ́dà fún wa lágbóyè rẹ̀ ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni àkọ́kọ́ bẹ̀ ni pé ma'rifatul abdi rabba nítorí di ọ̀rọ̀ yẹn fún mi ìrìn àmì wọn ọgbọ́dọ̀ mọ ta lolúwa rẹ tó ń sìn ọgbọ́dọ̀ mọ ta ni Allahu tó ń pariwo rẹ ọgbọ́dọ̀ mọ ẹni tó fẹ́ nígbàgbọ́ sí tọ́ ọ̀mọ́ ọ̀ ní mọ yẹ ọ̀ ní mọ bó sí tó ọ̀lẹ́ máa pánlé rẹ̀ fún torí bọ́ ọ̀dàmà ọ̀dẹ́ tí láti jẹ́mà ọ̀ní ọ̀sìn láti tọ́lọ̀ ọba ọlọ́run ti wá lẹ́nu tí ó ta ọba o ní láti dá ọlọ́run ọba rẹ̀ ma'rifatul abdi rabba ìjálá kọ̀ọ̀kọ́ nù bóòtì láti mọ́ dọ́lọ̀ mọ̀ ó rọrùn dáadáa láti dọ́lọ̀ ọba lọ́kẹ́kọ̀ọ́ parẹ̀ ìmọ̀ ni ọgbọ́n tó lọ́wọ́ sọ fún ọlọ́run kọ̀ọ̀rọ̀ فاعلم أنه لا إله إلا الله الله فاعلم الله هو أمرني kìí kàtí pọ́kà mọ́ bẹnu sọ́ọ̀rọ̀ àwọn àìmọ́ràn àwọn àmọ́ràn bóòlọ́ ti mọ́ máa mọ́ lé mímọ̀ tó ní súnfí mọ́ ń parọ́ rẹ̀ ohun ọ̀rẹ́ nínú inú àwọn aláṣejù láti ní àṣejù ní bá bá àṣejù aláfijù ní ti bàbá àti jẹ́ irun ṣúfí tí ó níbi tó mọ́ lọ́wọ́ bá tó ń ga bí ìwọ̀n àtọ́lọ́jọ́ máa ń ṣe ní kíni rẹ̀ owó ni tó tó sápamọ́ tó wọ púpà ẹmú aláṣejù bá bá gílá sílẹ̀ kan ara rẹ̀ ní ìtura ọ̀dẹ́ sún sẹ́yìn ìrìn ká láti dùn lọ́nà nígbà ní ẹ̀rẹ̀ kan wọ́n sùn bá ìmọ̀ tí wọ́n tún wá bọ́ wá dúkú ìmọ̀ orí rẹ̀ àwọn yìí àwọn nìyí táwọn ọmọ ọlọ́wọ́ bá dé ó dá àwọn àtọ́lọ́ àwọn tó ń ṣe kí ni gbogbo ẹ̀tọ́ bá ti ní tí ń sọrú yìí òpòrọ́ nínú rẹ̀ kí làkúnjẹ̀ máa òpòrọ́ nínú wọn amẹ́tọ́lọ́wọ́ bá rẹ̀ mọ̀ bí asmáì máa pẹ̀lú àwọn ọkọ̀ tí ń jẹ́ wàsífáàtì máa pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ wàkòdọ́rẹ́tì máa pẹ̀lú ìkápá rẹ̀ wàkòwátì máa lọ pẹ̀lú agbára wọlé mẹ́lọ́dọ̀ rẹ̀ agbára mẹ́lọ́dọ̀ náà wà ní òmà gbẹ̀jẹ̀ máa olúwa mi lágbára ní òlágbára ìjẹ́ kí ní ṣé ọba ló bu ayé ogun ayé tó bu ayé kan mẹ́tọ́ lọ́wọ́ wọn ní kápá rẹ̀ sọ́dẹ́ tí ò bá dán lọ́wọ́ bá mọ̀ lọ́dọ̀ rẹ̀ ọgbọ́ ẹ ọlọ́wọ́ bá lágbára tó gbogbo nǹkan lọ́wọ́ mọ́ràn ah, ah. àwọn kan tó ń bẹ́ tọ́lọ́wọ́ bá gbélé ayé lọ́wọ́ ọgbẹ́nu rẹ̀ sọ́run ta ló gbélé ayé lọ́wọ́ tí a bá kan tó parọ́ lọ́dún kan tó nígbà ọlọ́wọ́ bá parí ayé tán ó kẹ́ẹ̀tẹ́ta kí ni kẹ́ẹ̀tẹ́ kan ó gbọ́ lọ́wọ́ ọba tí kí a rẹ̀ nínú ọ̀rọ̀ ní ayé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala dárí ayé ló parí ayé ìkápá ayé àti ọ̀run náà ọwọ́ ta ló èèyàn ti wọn wá ọ̀rọ̀ kan ò ní má pa mí lẹ́yìn bíi fún ó ní torí pé ní ohun ìlú fún léṣe rẹ̀ gbà náà yìí mọ̀ bí àwọn àbí ibi yìí ẹjọ́ aṣàkójú àwọn àjẹ́ ọ̀gbẹ́ni bá rántí ó dàgbé prógámù ilé ìlú òun ìlú rédíò prógámù àgbáyá àti ìyá wọn á ní sọ ẹ àjẹ́ ó kàn dàgẹ́ bẹ́ẹ̀ ẹgbàá ni ó yà ilé ìdùn ẹ̀jẹ̀ ló wà ọkọ̀ dàgẹ́gẹ́ bí ẹgbà tí ń bẹ lọ́wọ́ ta ní ọ̀wọ̀ tíṣà ọ̀sẹ̀ omúdíkì jọ́nà ló tíṣà sọ ọ̀pẹ́ ní bá tẹ́ tí tíṣà bẹ náà kí ni tíṣà òmù dání pọ̀ nínú ẹgbà tí ń bẹ lọ́wọ́ tíṣà àti tíṣà tó ní ẹgbà dání tààlà bẹ̀ náà méjèèjì tí ẹni máa bẹ gbá ẹni bá ń bẹ gbá ó ní làákà ìní àbó ẹni bá ń bẹ tíṣà ó ní làákà ìyàbó òun ponú kí ló dé tẹ́ni tí ń bẹ títà fi nílà àtàyè torí pọ́wọ́ títà ní ẹ̀mà títà ló sì ní kọ̀ǹtró wàlélá ìdìmọ́sàlẹ̀ àhàlà àpòjúlé ọlọ́run agbàdúgbà ń lọ ìyàwó àjẹun gbọ́ àwọn tẹ́lifí lájẹun àtàwọ́só àtàwọn ẹlẹ́bọ̀lógún àti babaláwo àti gbogbo àtàwọn dára bí àti sátúnú gbogbo everybody ṣẹ̀bárò kí wọ́n lágbára gbogbo wọn akọ́ta gẹ́gẹ́ bí ẹgbà ní lọ́wọ́ ọlọ́mọba wa subhanahu wa ta'ala ṣe pé ọlọ́run ló ní bó bá ṣe wù ní ó ṣe control gbogbo ẹ̀dọ́ lọ́wọ́ ọlọ́run ní bó bá ṣe wù ní ó ṣe kí bí tí wọ́n lọ ní pé ẹnìkan ìgbà tó ń wà kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ ó ní ṣe àbí ilé yóò darí ayé ni wọ́n rọ̀ táwọn àjẹ́ náà làbá wa mi ń wé ẹgbà ọ̀rọ̀ pé àwọn àjẹ́ kọjá ẹgbà ni ó ti wọ́n bọ̀ darí ayé wọn ọ̀sùn nílà ká ìgbàdá ọlọ́wọ́ bá tẹ̀lé ìwọ́n náà ní wé títà tọ́lọ́wọ́ bá náà mọ́ tẹ́jẹ́ títà bí àmọ́gbà táà mọ́ lọ́wọ́ ọba ló fà á àmọ́ nìyí ẹni bá mọ̀ ní àyó mọ̀ bó ti kú ẹni bá mọ̀ yóò ṣe kí ni jama yóò mọ̀ bó ti kú wo lẹ́ni ńlá kan bá dà níwá ilé ṣe náà bá mọ̀ fẹ́ ní ńlá ni hmm? tó kàn ọ̀rá wọlé dà owó kan mọ̀ náà ni ayé ẹ̀kọ́ láti ni kódà ó wá tó bí ara pé òun ní kíní ó dàbí ìtọ́jú àwọn ọ̀rọ̀ táwọn àlùfáà wa máa ń sọ fún wa nóòtàn nígbà bá ń bẹ́lẹ̀ tí ó dà tó lọ́wọ́ wọ́n ní aláàmọ̀tò Sheikh Ibn Uthaymeen rahimahullah àwọn àbáta ara yíṣá àwọn àlùfáà súnà àwọn anijọ́ kan wá fẹ́ jáde àwọn ìṣòro bá ti jáde ọ̀ nígbà fáwọn àfáàgbà nínú abadaka zidu ẹgbẹ́ adaka zidu wọ́n bá yọ ọdún tàbí wọ́n ní hajj àkàtọ́dọ̀ lọ gbọ́. kí ni ẹjọ́ wa ń lọ lọ́nà ọ̀rọ̀ tá kọ̀rọ̀ àwọn bá introduce ara wọn sí tàbí pé àwọn ní ibi ọ̀rọ̀ sẹ̀mí pé àfáàdọ̀ ọmọ ń gbọ́ lọ́sìn wọn ló ṣe nínú àwọn ní wọn àtọ́sọ̀ gbéra kápá fáwọn àwọn kàtà apá ara wọn ní ìjọ understand pé ah, ẹni ká mọ̀ sí ń jẹ́ Muhammad ibi òsèmí nílẹ̀ yìí ah, wọ́n fi sọ́nù ṣeré agbá afáwọn yìí ó wá tu ojú ẹ̀gbẹ́ ṣé wọ̀ yìí ni ẹ̀jẹ̀ sọ̀rọ̀ oṣù yóò máa jẹ́ wọ̀ ọwọ́ ẹ̀sìrẹ́sì tó wù rí èèyàn bá ń bá táwọn èrò bí ọgọ́rùn oṣù mọ́ ọ̀rọ̀ tẹ̀lé lẹ́yìn nítorí òun òfin ẹjọ́ bá pẹ̀lẹ̀ nínú òfin ó ti gbọdọ̀ nínú wọ́n fẹ́ pẹ̀lẹ́ láfàgbà ní wọ́n عن عبد العزيز بن باز وعن عبد العزيز بن باز tí wọ́n bá jẹ́ òfèmí èmi tó ń wò yìí náà Abdulaziz bin Baz lèmi Abdulaziz bin Baz sì rí àáfàá ní kíbínú òsèmí kíbínú òsèmí ló jọ máa ké fún Abdulaziz bin Baz ibi iṣẹ́ òsèmí ti bú jẹ́ nínú rẹ̀ fún báàsì bó àbúláwà wọ́pọ̀ ni wọ́n ó ní àwọn náà jù wà ń pera rẹ̀ ní òṣèlú èmi náà àwọn agbọ́ sọrí tèmi pé ọ̀hún sì mi dáadáa èmi gẹ́gẹ́ ní ìnà ọ̀sẹ̀ yìí níbo là ń lọ tó fi mú mi mọ́rọ̀ wá ọ̀rọ̀ mi wá lọ wájú yẹ òní kí ẹni táwọn èèyàn bá máa wà ní kòmù sàlámù àtọ̀gbà èyí ń ṣe kí ni dàmà ní bàbá rà nígbà tó mọ̀ kọ́lẹ́kà lọ mọ̀ lọ́pàá rí í tó ní í ó ní á dákùn lórí gbọ́lọ́wọ́ bá rẹ̀ mọ̀ torí tó bá ti mọ ọlọ́wọ́ ọba kan ilé ayé tá a wà yóò ọkàn ló balẹ̀ báwo gbọ́ ẹ̀kan náà àlùfáà ló sọ̀rọ̀ kan ó ní ìdámẹ́ tẹ̀bẹ̀tẹ̀rù ẹnẹ kúlẹ̀ ṣe ìbíyẹ́dìlá ìtumọ̀kẹ́lẹ̀ kalbi ó ní gbogbo ọba ẹ̀kùn lámẹ́tẹ̀bẹ̀ tẹ̀rù ṣe ìbíyẹ́dìlá ó ní gbogbo ọjọ́ ti bá ti rántí nìkan wọ̀nyí gbogbo náà ti bá fi rántí pé àyíká wà yìí o nǹkan kan ò lè ṣẹlẹ̀ lẹ́ gbogbo tí ó bá ti ṣẹlẹ̀ ní ọwọ́ ọlọ́run ló wà ó ní ti bá ti rántí pé kà ọlọ́run gbogbo nǹkan wà báyìí ìtìmọ̀ anna kalbi ìtìmọ̀ anna ọlọ́kàn ni ó sì balẹ̀ wá àwọn èèyàn kan pariwo àbájẹjẹ́ èé àpáyò èé ó ní mọ́ bá ti pariwo tí àrùgbà rẹ̀ mọ̀ bó tó wà ní àgbàdìwò ah. táwọn ilé ìmọ̀ ń parí àwọn ọmọ ẹ̀kan pa àti ni ẹni ma mọ̀ lébi orí bẹ́ẹ̀ ó mọ̀ níta ní ìtumọ̀ anakalmi olókòwò kan balẹ̀ níbi gbogbo ilé iṣẹ́ ìṣe ariwo ọjà ni kí làgbé jọ mọ́ mọ́ jẹ́ kí ariwo àwọn èèyàn mọ̀ dẹ́rùbà ọmọ kódà mọ́ mọ́ rí àtìsáriwo wọn gbà mí ìjọba lè mọ́ sí àwọn sọ̀rọ̀ rẹ ọ̀rẹ́ lómi ìdí wọn pàlóńgbà mí ẹ̀ sì lára mi ni wọ́n sì lára mi fọkàn rẹ balẹ̀ á ń gbé tí wọ́n náà dọ́lọ́wọ́ bá rẹ mọ́ ní ọmọ ẹlòmí náà tó mọ́ pariwo ẹ̀dá àfẹ́ jambọ́ ẹ̀fẹ́ jambọ́ yẹn kò lè jẹ ọgbọ́ láàyò sọ̀kẹ̀tò ìlà Allah tó bá dípò gẹ́dá rẹ̀ bá ní ajá ọgbọ́ ajá ọgbọ́ ẹgbẹ́ ní gbogbo ọjọ́ tí n bá ti rántí pé gbogbo nǹkan wọ ọlọ́run ló wà ọkàn yóò sì balẹ̀ náà kọ́ bá wá ń ṣiṣẹ́ pé ìwọ alábàtẹ̀ ẹ̀jẹ̀ wọ́n fọ́n balẹ̀ wípà ẹni ó lè ní orí bẹ́ẹ̀ lè ta ni tí wọn náà bá wá gbọ́n tọ́ sí làákàyè náwó kó ń tà tẹ́símárò áwòtà àkìlù ká lọ́ sá lọ rí bá. má fọ̀rọ̀ ẹ mọ́ ọlọ́run má bẹ́ẹ̀ àwọn kan fẹ́ já ọgbọ́n mọ́ mọ́ bẹ̀rù ẹnìkan fẹ́ ẹranjú mọ́ mọ́ lọ́wọ́ ẹ amágbàtọ́ ọmọṣẹ́ tó wà nílé sí ọmọ bó lùwà ní ti kú ọmọ bó agbára tó lùwà ní ní tó bá máa gbára ẹni a ah, ọlọ́run ló ń sọ yìí ìwọ náà wò sàmẹ́gbà Ibrahim alayhi salatu wassalam àwọn tèlè rí dá iná kalẹ̀ wọ́n dá náà yẹn tán àwọn ẹgbùn lè súnmọ́ bí tí iná yẹn wà wọ́n dẹ̀ fi ànábì ibrahim wọ́n jù sínú náà ànábì ibrahim dẹ̀ ń pe okọ̀ ọlọ́run ọlọ́run dẹ̀ sọ pé kulna ya naru kuni bardan wa salaman ala dákùn tá ti ṣẹ́ òmẹ́ ìlú mọ́lọ́wọ́ ọba rẹ̀ kọ́ fọ́ka rẹ̀ balẹ̀ pẹ́pẹ́ mọ́ sọ ìpàbẹ̀rù ẹ̀rọ ìkẹ́lẹ̀ àwọn ẹ̀yà àwọn ìkẹ́lẹ̀ àwọn ẹ̀kẹ́lẹ̀ orí ó bẹ̀rù àwọn àjẹ́dẹ́dẹ́dẹ́ sọ ìgbà tí ń sọ ìjọba kan gbọ́ lásán ó lè mọ́ sùn sílé òbí mọ́ kódà ó lè máa wo pé akábà ah, yóò mọ́ darúgbà àwọn kìíní ìmọ̀ ìmọ̀ wàhálà tẹ́lẹ̀ kó wá sí lálẹ́ ilé ìsìn ẹbí ló ti máa gbọ́n fọ́kàrà rẹ balẹ̀ kullu shay'in bi yadillah lọ́jọ́ kọkàn rẹ̀ yóò ṣe kí ni yóò balẹ̀ fọkàn balẹ̀ mọ̀ pé kò sí gbogbo ogun tó lè máa bọ̀ láṣẹ ọlọ́run ọba tí ò lè ṣe kí ni tí ò lè kojú ẹ̀ àmọ́ nítorí pé àdọ́lọ́run ọba wa mọ̀ ẹ̀wọ̀n jẹ́ àyíká wáyé nìsín àwọn èèyàn máa ń dẹ́rù bara wọn àbí dẹ́rù bara wọn ní ayé máa ń dẹ́rù bara wọn. àwọn ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ayé jẹ́ ìṣẹ̀lẹ̀ kan bẹ tó ṣẹlẹ̀ nàìjíríà yìí láàrin àwọn olóṣèlú wa ẹ̀kọ́ ńlá ni àwọn bàbá wa jẹnẹra olóṣẹ́gun ọbásanjọ́ ọbẹ̀ láyé nígbà náà ọmọ ọbẹ̀ láyé nígbà ayé àbáṣà àbáṣà ti dájọ́ pípín ń pa ọkùnrin bí yóò pààrọ̀ ọ̀la ìpínlẹ̀ kan mọ́ lọ́la o wọ́n ti lọ sí kíni kílẹ̀ ti tó mọ́ àbáṣà làgbúrò mọ́ ìdákùn jẹ́nẹ́ olúṣẹ́gun ọbásanjọ́jọ́ náà wọ́n wádìí sí àwọn wádìí sí ẹni ẹ ti dájọ́ òkúta palọ́la tí kálukú ọmọ nàìjíríà ti dìbò pé léyìí ńlọ ni ẹni awíwọ̀n tó wá jẹ president wa for good eight years tó bá tún ọmọ tó sì ní ìṣẹ́wọ́ rẹ̀ àti tó lọ ní kó là ń lọ ní pé tálẹ́ni tí ń darí gbogbo orúkọ àárín ẹ̀dàkùnjá dọ́lọ̀ wọn bá wọn mọ̀ bàbá fi ní ìlà kílàlá mẹ́lùsùlù fẹ̀lẹ́ àtàtùlẹ́tì yẹ́jìbọ̀ alẹ́lẹ́ ìsáàlì máa rí fàtùwà fákún máa rí fàtùlà àgbègbè lọ́dọ́lọ̀ wọn bá rẹ̀ bọ́lọ̀ ọba ẹ̀dẹ́ bíi pé ó ti kádàrà gbogbo táàtì láyé english àwọn english tó gbogbo táàtì láyé ó tí kìnnìkan bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àbí kìí kẹsẹ̀lẹ̀ tí ó lé ayé lítọ́ ti máa pé ah ó ti wá dé mi ah ìjọ mi ènìyàn ó jẹ́ kí yàn fìlì ẹ̀ ah nǹkan ṣe ní àmọ́ at the same time tó bá ti rò pé ẹ̀wá ní tó ṣe bí ìmìsìn olúwa mi ti kọ́ pé yóò ṣe ní wọn ìdásánmọ́ wọn ìdálẹ́ kó tó ádámọ̀ bàbá wa wọn èdè kí ni wọn èdè atọ́lọ́wọ́ bá ti ní kí kálà bí ó máa kọ́ kalẹ̀ kí ni wọ́n rẹ̀ sí lórí tọ́lọ́wọ́ bá ti kọ́kọ́ tó dáyé kí tọ́ ọ̀mọ́ bó ti ṣẹlẹ̀ ọmọ bá ti kọ́ ọ̀rọ̀ àti wọ́n kọ́ búrú wá ti bínú yorùbá ní ọmọ sọ́lá òyìnbó ni àtẹ́wọ̀ ọmọ bá láà èyí mẹ́ni ó kọ́ ọ̀dọ́ àmẹ́ni ó kọ́ ọmọni ó dá ọ ni ọmọni ó dá ọ ọmọni ó dá ọ ìgbàgbọ́ látẹ̀wọ́ lọ bá láà ọmọni ó kọ́ agbádíkọ́ lọ bẹ́sì rẹ̀ kéjì rẹ̀ mẹ́mẹ́ ta ló fi rẹ̀ agbárí lọ ti gbárùn orí ayé ẹ̀gọ́ ni ta ń fi rú bẹ́ẹ̀ ẹni ó fi irun síbẹ̀ náà ó kọ ìlà sí àtẹ́lẹwọ́ rẹ̀ ó sì ti yanjú gbogbo orú yìí nídìí gbogbo ìdáyé wọ́n nísìn iye ọmọ mélòó ló kù tẹ́lẹ̀ yóò bí láyé nísìn ìmọ̀ ọkùnrin mélòó ní bẹ́ẹ̀nu wọn obìnrin mélòó ní bẹ́ẹ̀nu wọn ọlọ́dà kò máa ṣàlékún àwọn ọmọ wa ẹ̀yìn mọ iye wọn mọ́sọ́ ọmọdé tó fọ́ nìyí olúwa mi ti mọ iye wọn wọn ì dáadáa mọ́ kódò kọ owó làásọ mọ́ òun ìdá dámọ̀ tọ́lọ̀ wọn bá ti mọ́ éjì wọn gbogbo wọn lò láyé àti ní bàbá wọn ìdá bí wọn náà ti wá rí mu gbogbo ayé ìdá ti wá rí mu. ẹ dákun ẹja lọ rí mata ní ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ni màárífàtò làábìdí gbogbo kí ọmọ ìyá lọ rí ma olúwa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìkéwù wàdíìnà tọ́ba tún fi ewé kí ni nǹkan náà nínú mẹ́jẹ̀ẹ̀ta àwọn lẹ́yìn láti dárúkọ kọ́ dọ́lọ́wọ́ bá mà sílẹ̀ kejì ní kọ́ dá ìsìlámù mà bí ọmọ ìyá mi lọ́ọ̀dí sí ní ìsìlámù mú akàdá wà jáde náà àlẹ́ àgbà jẹ́sì mọ́ má máa ṣe polúfọ́lú ní ẹ̀sìn yìí kan wọ́n sọ ń dé wá ìmọ̀ nípa ìsìn gbogbo akọ́là lọ́ọ̀dí kéwòó tí gbogbo wa bá sì lọ lé kéwú gbogbo wa náà kọ́ la gbọ́ kiri o gbogbo wa kọ́ la lọ lé kéwú bí gbogbo wa bá sì lọ lé kéwú gbogbo wa kọ́ la gbọ́ kiri tí gbogbo wa bá sì gbọ́ kiri gbogbo wa náà kọ́ la jókòó ti máa kọ́ yẹn wọ́n ti wá àti máa wò tàbí ní kéwú kọ́ ni à á sọ pé dẹ́dẹ́dẹ́dẹ́ wọ́n náà gbọ́dọ̀ lọ ní mọ̀ àwọn kankan bẹ tó yẹ kọ́ ọmọ ẹgbẹ́ mi mùsùlùmí kọ́ máa má lùkùrá nìkan àwọn tó bá kù tọ́jú gbọ́ wà tí wọ́n yà ní tọ́ màdùkọ́ lámì ká ọ̀síra o ojútàwá sí ibi ń wọ ni pé ọ̀yìn ṣe agbọ́wà sí eré kálágbọ́wà sí ni ọ ọ̀yìn ṣe kí lágbé àgbọ́ ọ̀gbọ́wà sí lájọ́ ìṣàánú wábọ̀ tí mọ̀ kòránì ká ọ̀sì wá ọmọ tí wàhálà rẹ̀ ọ̀yìn ṣàgbọ́wà sí eré wábọ̀ tí mọ̀ kòránì ká àtìlẹ́ ẹ̀kẹ́jì wà mọ̀ gbọ́wà sí àwọn àfáà súnà tó àwọn àlọ́kọ́ ìgbàrí dáwọn àbá súnmọ́ sí ohun ìmọ̀ ìdí ní jáde mẹ́ àádọ́ kan ìmọ̀ bí wọ́n ń lọ́wọ́ àti tẹ́lá ìpẹ́ yìí láti wọ́n lọ́wọ́ àti inú mọ́tò náà ni ohun ó wá bọ́ sójọ́ sátọ̀dé ó wá ti déédéé ọjọ́ táwọn fàdúrà tó ṣe é fẹ́tẹ̀ tó Sharafuddin Gbadebo náà di àbílà ọ̀la sàmán sí húdà ń rí nǹkan bì mú pé ah àrífà ìdàtún àbúrúmà àbáyàwó àdíjì ní wọ́n ti tú yóò bá pé ẹ̀ẹ́n àdíjì yóò bá tuntun ní sí yóò bá pé ó ti mọ́ pèèrè mú àwọn pé káníwọ̀ kan náà wà ń bẹ ìwọ ọ̀rọ̀ yìí tàbá àwọn ọmọ kàdé àlọ́tọ́ tí wọ́n náà bá ń gbọ́ information tí mo ní kí wọ́n náà ṣe wọ́n náà tún ti nínú amẹ́lómi tó bá fẹ́ gbọ́ wà síta lé afáwò lẹ́nu rẹ̀ dùn ọgbà lọ́kùnrin ah, ni wọ́n dùn gan-an àá ìfà àti wọ́n ní àṣà gan kí ni wí ẹnu dúdú ní ọmọ wákàtí aláǹkó mọ́sáàsá ní ìkọ̀kan wa karamba níwọ̀ yóò wọ́n ẹ dákun ẹjá lọ wá mọ̀ nípa ẹ̀sìn wa ká lọ wá ìmọ̀ nípa kí mo pé níbi ọ̀n gbọ́ wà sí ọ̀n wá mọ̀nù lẹ́ẹ̀kejì níjọ́tọ̀ bá jẹ́ mọ́ gbé àwọn ìgbésẹ̀ kan ọ̀ sí wa gbọ́ wà sí lébẹ̀ yìí àwọn àpòfáàtọ̀ ní trọ́ọ̀sì sínú àwọn àbáṣúná máa pè wọ́n ẹ dákun ọ̀rọ̀ báyìí báyìí mo fẹ́ ṣe ìgbésẹ̀ rẹ̀ kí lẹ́sìn sọ ń parí bísínẹ́sì báyìí báyìí báyìí báyìí náà èmi náà fẹ́ wọnú ẹ̀ kí lẹ́sìn sọ ń parí ẹ dákun ìyàwó mi afẹ́ṣe ìgbésẹ̀ báyìí kí lẹ́sìn sọ ń parí. torí àwọn èèyàn máa bá ìmọ̀kan ṣe kíní kan gbà gbó ṣe nǹkan gbà mí ìmọ̀kan sáà àwọn bẹ̀rẹ̀ rí common sense ó rí common sense gbé wá ní common sense yóò common but ìmọ̀lálì àwọn obìnrin mọ́ sí kíní kan níṣẹ́ ó láwọn bẹ kọ̀ọ̀kọ̀ àwọn lẹ́nu àbí sọ́sì nínú ṣẹ̀ríà ọ̀tọ̀ ní ìdájọ́ kóbìnrin sọ pé kọ́kọ́ kọ̀ òun lẹ kọ́lọ́ ní ṣẹ̀ríà pé yóò ọ̀tọ̀ ní ìdájọ́ kọ́kùnrin gẹ́gẹ́ sọ pé mo kọ ìyàwó mi tọ̀láàkì là ń pè ní òfin wọn yàtọ̀ sọ́rí lọ́kùnrin bá ní mo kọ ìyàwó mi májẹ̀múlẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ kóbì ṣe nǹkan oṣù lọ́wọ́ kò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé látìgbà tó ti parí menstruation ẹ̀ ti súnmọ́ra yín májẹ̀múlẹ̀ tí ìkanu méjì bá ń ṣẹlẹ̀ ọdún oṣù tí tí ó fi ṣe nǹkan oṣù míì tí ó parí ẹ̀ tó sì ń súnmọ́ tó fi sọ̀pọ̀ fẹ́ kọ̀ òfin tó dénú ọdọ́kùnrin bá kọ nǹkan lọ́wọ́ wa ní ọkùnrin àtọ́gbé ni wọ́n wà tó jọmọ ẹgbẹ́nu léhùn tí ó fi wá ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́lú lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ẹ̀mẹ́ta ẹ̀ṣẹ̀ṣẹ̀ wá dìbò fúnra yín kí kálukú máa lọ tiẹ̀ obìnrin ó ṣẹ̀ wá lọ fẹ́ lòmíì yóò bá sóyún mẹ́ ó yà yóò so ọkùnrin kọ ọkùnrin kàmíkà lóbìnrin ló bá ilé request pé kọ̀ mí lẹ̀ ìyá ń lọ rí orí àìmọ̀ kan ti sọ àwọn èèyàn lòdì ní wàá sọ aburú tí ó ṣẹlẹ̀ látara ìmọ̀ kan fi ẹ̀kẹ́ lómi ó kàn béèrè question táwọn àbójú àlàyé ká lóbìnrin ló request pé bàbá alágbájá wàhálà yìí pé ẹgbẹ́ panu ẹ tú mi lẹ̀ ẹ mo béèrè báyìí pé ẹ̀yọ̀ dáa mi ẹ̀kọ́ mi tọ́kọ náà bá lè ní ìtọ́ wíhun mo gírántì ẹ̀ bọ́ sí rìkwẹ́sì ohun èmi náà bọ́ ọkùn rẹ mo bọ́ kú ní ọmọ ara mi sọrí tó ṣẹlẹ̀ o immediate effect tiẹ̀ ó kọjá tọ́lák sọrí ìjọba kọ́ báyìí lè ti gírántì ẹ̀ báyìí instantly àwọn méjèèjì ti èèwọ̀ fọ́ra wọn wọ́n ti kíni wọ́n ti wọ̀ fúnra wọn tí wọ́n bá fẹ́ra wọn padà ó lọ sí fíìgì ní ìṣó wọ́n náà ti ń wọ́n ti hmm? fíìgì ní ìṣòro ti grant ẹ̀ ìtọ́kọ̀ wá kún ní pé tọkọ bá ti wá grant ẹ̀ sàdá àti tíyàwó bá yóò ṣe kíni ó dà padà wọ́n náà ti à sọ àwọn ìdáwọn ìjọba mọ́sáàbì ìyá àwọn ọlọ́kọ láyà tó wá ìmọ̀ tó ti bèèrè wá bí ìmọ̀ ẹ̀dọ́ orúkọ rẹ̀ nígbà tó wá bí ìmọ̀ àwọn ọlọ́kọ láyà lónìí tó ìyàwó bá bínú bẹ́ẹ̀ kí ẹ divorce mi kí ẹ fi mí lẹ́rẹ̀ ẹ ṣe gíní gan ọkọ náà lè nú lóbùrúkú kan bí òun náà àbí ní òṣèlú náà kọ́wọ́n ní gbogbo tí ẹ ti ṣú èmi náà bó amáríkí ó lé ẹ̀hún ṣe ìdà lọ́wọ́ ní ìwé oṣù mẹ́ta oṣù mẹ́ta rẹ̀ wo ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ ẹni tí wọ́n fúnra yín with immediate so àwọn tó fọ́ ni bí àwọn ṣe request láàárọ̀ ọkọ̀ ti grant ẹ̀ lọ́sàn nígbà tí ó fi dalẹ́ àbárọ̀ ọjọ́ kejì ó kàn tó bẹ̀rẹ̀ àwọn ó kàn tó parí ẹ̀ tí wọ́n ti parí ẹ̀ ẹ̀jẹ̀kẹ́jẹ̀ ó kàn tó bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ́lẹ̀ àpàdé ó kàn tó mọ́ kíra wọn mọ́lẹ̀ nínú ìṣẹ̀yà ìṣìnà lẹ̀ ṣe níbi tí mo lọ nù inú ṣẹ̀dá àti mọ́lẹ́ ṣe inú rẹ̀ tí ó sì lè máa ṣe wàlọ́ ìdàlá ìmọ̀jọ èyí ṣe jìnà láyé ọdí ah, ṣe jìnà tàlá ìmọ̀kan ọdí ṣe jìnà pẹ̀lú kí ni àìmọ̀kan fa ìdàkílẹ̀ láti mọ̀lùsùlù màárífàtòlẹ̀ àbẹ̀lẹ̀ rọ̀bá wúwú wàdí ìlà ọgbọ́dọ̀ mọ́ ẹ̀sìn rẹ̀ yàtọ̀ wádìí ń fa ìsìn wa mọ́ fa ìmọ̀ kan ṣẹ̀ṣẹ̀ mọ́ tó bá ń fa ìmọ̀ kan ṣe wọn náà wọ́n ti ṣe jìnnà tọ̀ ní mọ́ni o ẹni máa fàdùkọ́ nípa wàlúwà ìtàlọ́mọ́ fi àlùkọ́ láti búra sí ìṣe jìnnà rí à àwọn tó ń ìwọ ká kàwọn ní. wọ́n kà lè àmọ́kádé bí ọtí wádìí ìmọ̀ ni nígbà ìyàwó rẹ̀ ti ń rí ìpò ẹ̀ṣẹ̀ tí lọ bèrè tí bá ilé gáàsì ẹ̀ kí ni ó tààrọ̀ tábà lé lórí kí ló fi tó dé ṣọ́ọ̀tì níyàwó ohun gbogbo tóun náà nígbà tí ìbáàdì padà níbi ti kóló kò ju kó ṣe nǹkan oṣù ẹ̀ tó bá ilé ti ṣe nǹkan oṣù lẹ́ẹ̀kan bá a ká ní pé ó béèrè kóló láàárọ̀ ọ̀sìn gíláàsì ẹ̀ àjọ́bìdì ọ̀túnlá ló bá bẹ̀rẹ̀ nǹkan bá parí nǹkan oṣù tó bá rọ́kọ tó wùjọ sátọ̀dì ìlú sí nìkan ṣàpàtí nìkan òfin but kí tó lè mú wa káwọn kí ní obì clear sí wa oníká wá ìmọ̀ fún ẹlẹ́kẹ̀ẹ́ níwà jama ni pé tó jẹ́ náà ọ̀pẹ́lẹ́kẹ̀ẹ́ta yìí a ma annabiwa Muhammad ó gbọ́dọ̀ máa nẹ́bì ó gbọ́dọ̀ mẹ́ni tó ń tẹ̀lé bí kí sí lọ sí gbọ́dọ̀ fi tẹ̀lé kí ló dé tó sì gbọ́dọ̀ yapa rẹ̀ lérí ire wo ní gbẹ́lẹ̀ kọ́ tẹ̀lé erí burúkú wo ọlọ́run níjà bá wọn ṣe o erí burúkú wo ní gbẹ́lẹ̀ kí ọmọ tẹ̀lé ọlọ́run dákun mọ́ṣá láì ní kọ̀ọ̀kan wa o ọlọ́run dákun mọ́ṣá pọ̀ ní kọ̀ọ̀kan wa yọ اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه ọlọ́njà rí òdodo gẹ́gẹ́ bí òdodo kọ́ sí ṣe àrísìkí kálíbà tẹ̀lé òdodo fún wa wà á rìn àmì bá àtúlà bá àtúlà rẹ̀ dárí irọ́ gẹ́gẹ́ bí irọ́ wà lójókòó náà ṣiṣẹ́ náà bá jẹ́pálẹ̀ sì fún wa kálí ti wọ̀ sí ọlọ́dà kò mọ́ṣẹ́ àbẹ́sẹ̀ wa dúró tọ́ tó wá rí ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ìdáfà àti tọ́ba bí ọkọ̀ dáhùn yìí kí wá lálàyé rẹ̀ nítòkùtà fẹ́ kọ́ rọ̀bà máa ń rọ̀ bùkà táwa lóluwà rẹ̀ jàfẹ́ kọ́nù wàdíìnà máa dìínú ka pẹ̀lú àlàyé rẹ̀ wọ́n nàbí yòókà pẹ̀lú àlàyé rẹ̀ ilé ìdáná wa mú ní ẹyọ kọ̀ọ̀kan láti ọ̀sẹ̀ tí bọ̀ àwọn àgbẹ̀lọ́ ọ̀gá ọdún náà lè yọ kọ́lọ́ lè yọ ìyẹn fọ́lẹ́ ayé ìdíjà ni wọ́n ìyá kọ́ ẹ̀yìn máa ń lọ́kàn fẹ́ràn ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك علم السؤال 1 2 3 4 5 ìbéèrè yìí mọ̀kànlá lẹ́yìn sẹ́nu pé alẹ́ ẹwà kó gírí wá o fọ́tọ̀ afáwọ̀ Ha? Uh wọ́n ní yọ ọ̀rọ̀ bá dà wá àti aláìgbàgbọ́ pọ̀ ni wọ́n lé yógùn ìyẹn ọmọ ìyàgbẹ́ ìdáwà náà lè fọlọ́wọ́n wà wá lé ní pé a agbára ọlọ́wọ́n bá nìkan lójú gbogbo kan náà bẹ́ẹ̀ àmọ́ pé àwọn ológun ní anítókùn bá dá ológun lójú kí ni wọ́n fi ṣe tí wọ́n náà bá mọ̀ polówó ààrẹ ní agbára ìwọ́n náà ti kí ni ìwọ́n náà fi gbárí oṣù bẹ́ẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala gbogbo ọjọ́ tá a bá ń fọlọ́wọ́ bá wa gbárí ọlọ́dà kò mọ́ torí jù wá ọlọ́wọ́ ọlọ́dà àdìtẹ̀rí tọ́yì ìwọ́ ṣe kúrò ìyàwó jẹ́ ọ̀dí níyàwó ọmọ ìrẹ̀ kúrò ọ̀rọ̀ ni ó dàbí ọ̀rọ̀ táwọn akẹ́mọ́ sọ ni ọgbọ̀ ẹni tí ó bá ti níyàwó méjì kó máa bá wọn níyàwó méjì dá sí ìrìnlẹ̀ wọn máa sọ bá mọ́ hmm? ẹ̀rọ àyẹ̀ tí ó bá níyàwó kó bá bá wọn lọ́kọ̀ọ́lá yà parí ìdàmọ́sọ̀ bá mọ́ Sheikh Islam Ibn Taymiyyah al-Harrani rahimahullah kò àwọn tó sì kọ́lẹ̀ ní àbúwá lòmìnira àti níbi àtàárùn lòmìnira zọ̀ọ́dẹ́ ẹ̀kọ́ láti lọ́nà lóòótọ́ experience náà máa ń bàtà ìbéèrè àlùfáà ni pé ẹni tí òun àti ìyàwó rẹ̀ ìyàwó ti bèrè kóló ó ti granted òun wa mọ̀ pé yẹ káwọn oṣù yìí padà àwọn bá ń bá ìgbésí ayé lọ tánú ti fọ́ọ̀lù sí yìí náà ìjọba mọ̀ ń kọ́ ẹ̀ka wa padà lọ ní ṣe ojúṣe wọn والله تعالى بارك الله فيك نمبر 3 تك تك تك تك نمبر 5 لẹ́yìn àbá tán nọmbà 3 ẹ̀yà fàtọ̀ wọ́n àjọ ọ̀nà ọ̀tọ́mọ̀ sí ìdẹ̀dẹ̀ wúrẹ̀ ní ọ̀nà Àwọn tágbàgbé ọlọ́dàkọ̀ṣà ló ń tẹ̀kọ̀ wọn fẹ́rí ló tí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún omi tí tó bá ti hápọ̀ àà wọ́n gbàgbé rẹ̀ o kó lọ́rọ́ ọmọ ìfà tí wọ́n ń pa mí lẹ́kùn yàrá ìwọ́n mọ́dà jẹ́ ha orí jà sọ̀rọ̀ ó sì ti gbàgbé hm? ó gbàgbé pátápátá àdáwò meanwhile anabi wọn wà bẹ́ẹ̀ alukur'an yìí ṣe fẹ́ kiri inú anabi látàdàbí ìgbà tí ó lọ́wọ́ tó ń kọ́ alukur'an subhanallah àwọn sáré máa ń mọ̀ sáré máa ń gbà tó lọ́wọ́ wọ́n nígbà ní anabi yóò máa dún ní ìgbà òun rí sí ìlú ìmọ̀ alukur'an anabi wa sọ fún wa nígbà ní ìlànà sahih muslim anabi ní ta ayé ẹdùn alukur'an alukurani ìjẹba ti yà tán ẹwà bẹ́ẹ̀ ti mọ̀ dìímú dáadáa gbogbo bá ní kẹ́ mọ́ ṣe ti láwà bọ̀rọ̀ ọjà àdáni torí sí sáká alukurani mọ́ ń fẹ́ sákù ya àwọn èèyàn ó ní yíyára ẹ̀ ju yíyára ràkúmítẹ́ sọ mọ́bì kẹtẹ́ ẹ̀sìn dáadáa tó lè jùlọ ìdí nìyẹn ká sì alukurani ká gbàgbé kí ṣe gárí ó kó dáwọn alfáà ìdí nílẹ̀ pé yóò ló jẹ́ kí gbogbo ẹni tó bá ń hàlù Qur'an dákòtò ní ọlọ́run bọ́ ṣe hàrùn yóò jẹ́ pé n tó mọ gbìyànjú lé lórí dáadáa ó ní oníkílà tó jẹ́ máa mọ̀rọ̀ ọjà kọ́ hàlù Qur'an ní iṣẹ́ ní akíọ̀ wọn la bá dánú àmọ́ kò tí ì tó kọ́ mójútó mọ̀rọ̀ ọjà which is division ọlọ́run dákùn Al-Qur'an ní yíyá ọ̀ṣàfihàn fún gbogbo wa náà. Eh, mùrọ́jà rẹ̀ náà ọlọ́dàkùn wọ́n aláyé rẹ̀ ìwọ náà wà mẹ́kàn bí aṣọ lálẹ́ yìí sọ pé a programu lẹ̀ fún yín kí ẹ máa fi ṣe mùrọ́jà àbẹ̀rẹ̀ lè mọ́gírígì wọlé ìṣà àwọn ẹni míì ní ìgbà ní náà ìmọ̀ dáná ìmọ̀ bóyá jẹ́ sálọ ní ọ̀sìn tètè ṣùgbọ́rọ̀ náà lọ́wọ́ fèrè ti gbogbo wa mójútó ìmọ̀ wàhálà ẹnìkan ní alhamdulillah please in masturbation allow for we that we are young to get married and we don't want to do zina masturbation yóò náà pè ní alistimna nínú kí ọ̀sẹ̀ wọn rán al alistimna ó ní masturbation níjọ́ táwọn èèyàn bá ti bàlágà tá níyàwó ọ̀nà máa ń ṣe bẹ́ẹ̀ àwọn aníṣòwò aláwọ̀ òdodo ọ̀rọ̀ ni pé ẹnu àwọn onímọ̀ kò kọ̀ lórí ẹ̀ ẹnu wọn ṣe kí ni kò kọ̀ lórí ẹ̀ ara àwọn tí wọ́n lọ́wọ́ sí látijọ́ wá ní o Al-Allamatu Shawkani alayhi rahmatullah wọ́n ní rìsáàlà kan lórí ètìrà yìí wọ́n sì kó àwọn àlàyé àwọn àlùfáà wà nínú ẹ̀lọ́ rìsáàlà wọn ọlọ́mọṣàlá àsánwọ́n lẹ́sọ̀ mọ́ ẹ̀lọ́ látijọ́ wá láti rá àwọn tó lọ́wọ́ sí nínú àwọn àlùfáà tí wọ́n sì ní ìjọ tó bá dójú ẹ̀ báyìí tí yóò rọgbọ́n dáná kó mọ̀ lọ́ọ́ kódà àwọn tó gbà láyè títí wọ́n gbà láyè fóbìnrin wọ́n gbà láyè títí fóbìnrin débi pé ó lè lọ rí móòdì tí ó dà gẹ́gẹ́ bí nǹkan ọkùnrin tí ó sì máa kíbọ̀ bẹ́ẹ̀ tí ó sì máa yọ títí tí ó fi satisfy ara rẹ̀ àwọn nǹkan tó bá wọn wọn fa à lẹ́yìn rábì àdá ìlànà látìlẹ̀ ìlẹ̀yà àmọ́ ìdójódodo omi táwọn àlùfáà àtọ́pọ̀lọpọ̀ dúró lórí pé èkíní yìí kò lálàáfíà kò sí kíní kò lálàáfíà wọ́n ní àkọ́kọ́ Al-Kùránì ó pè ní option fún wa Ànábì ní ó sì pè ní option fún wa níjọ́ tí Al-Kùránì sọ́nù Suratul Mu'minun qad aflaha al-mu'minun tó wà fi dé bí eh, alladhina hum li furujihim hafizun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumun ọlọ́run láwọn ẹni rí táwí wọn mọ̀ sọ abẹ́rẹ́ wọn àyàfi lọ́dọ̀ ìyàwó wọn àbí lọ́dọ̀ ẹ̀rù wọn ọlọ́run tó wáyé pọ́dọ̀ ìyàwó wọn abẹ́rù wọn lọ́bìnrin náà ti ń gbọ́ bùkátà wọn fa innahum ghayru malumin àbí báwọn ibẹ̀ wọn ọlọ́dà máa fàmálébétà ọ̀rọ̀ wàrọ̀ àdáàlítà ọlọ́nà mẹ́rin tó bá tún wá lọ rèé wà nǹkan míì ọ̀nà míì tí ó fi satisfy sexual urge rẹ̀ ìyàtọ̀ sí ìdẹ́ni ọlọ́run lálẹ́ pé kọ lòyàwó rẹ̀ àbẹ́rù rẹ̀ yìí ọlọ́nifá òlà ìka homolàádù àwọn olùkọjá làìní ọlọ́run wà ní ní ọ̀làwọ̀ afáàbí wa pé fàmálébétà ọ̀rọ̀ wàrọ̀ àdáàlítà kí láti máa àtọkùnrin tí ń fọwọ́ pa bẹ̀mí o àtobìnrin tó lọ rí móòdù tí ó dàbí kíní tí ó máa kí bọ́ bẹ̀mí o kankan náà gbogbo ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní báwọn àlùfáà lásìkò ti wà yìí nígbà tí ìmọ̀ ìmọ̀ ọ̀làjú tó wá dé ìmọ̀ mẹ́sìn tó tẹ̀síwájú ọtúwájú àárín pé àdáwò tí ọkùnrin máa ń kàn bí à ń ṣe masturbation tí kódà ó lè kọ́ dídí ọmọ bí rẹ̀ tí ò bá ṣọ́ra rẹ̀ ó lè fa low sperm count fọ́kùnrin kódò lè kó bá sexual kìíní rẹ̀ ìdí nìyẹn ká mọ́ sí ọdọ́ ní ìyí ọmọ níyàwó ìfìlẹ́rúgbò ní ti wá sí anábì fún mọ́ràn sallallahu alaihi wasallam anábì ní yàmá àṣàrò ṣàbà ó dì pẹ̀yìn ọ̀dọ́ man istata'a minkum al-ba'ata falyatazawwaj gbogbo ẹni bá ti ní kápá àti náwó lórí ìyàwó tó sì ní kápá àti ní ti ìyàwó mẹ́lẹ̀ kó lọ rí bá ní o anábìnrin bàbá ńlá mi yẹ sẹ̀tẹ̀ ẹni tí ò bá wá ságbára fa alẹ́ yìí sọ̀wọ̀ anábìnrin kó máa gbà fa iná wúláwó ìjà àwẹ́ ni ó máa jẹ́ ìjànù fún ana wà fà wà mọ̀dílá tó ṣe é Dr. Fadil Nuruddin Abiola al-Imam hamdu wọ́n wá sí wáàsí kan ní ìjẹ̀bú òdeyà yìí wọ́n discuss the masala yìí ló ọ̀tọ̀ níbi tán ti bọ̀ níbi kọkùnrin rò pé òun satisfy àbí kankan báwọn kóbìnrin òun satisfy òun ìmọ̀ràn wà fún ọ̀dọ́ náà ọba rí pé bọ́tí ń gbàwẹ̀ tó náà kíní sí ń lágbára wáṣẹ́ kó sí ọwọ́ rẹ̀ tó bá ti wáṣẹ́ fúnra rẹ̀ tó ń há Kùránì tó ń ṣe mùrọ́jà lẹ́yìn tó tún gbàwẹ̀ tán ọ̀rí kí gbogbo bá gbára rẹ̀ ti le tóun kí ni yóò ṣe yóò yóò wí kìí ọlọ́run dákun mọ́ṣà fún alágbọ̀nyẹ ọ̀rọ̀ rẹ̀ ó sì mọ ẹ̀ṣẹ̀ kálukú wa ní Allahu ta'ala ààrẹ. bí àwọn ìgbà wọn dáadáa tó mọ̀ ìgbà dáadáa wọ́n á mọ̀ pé àwọn ìbá ká kọ́lọ̀ lé lóyàwó ọláwọ̀ àná ẹ̀jẹ̀ àrígbèrè ni tó ìjọba abẹ́rọ̀ tọ́pọ̀ ìbéèrè mi ni ẹjọ́ sọ sọ ọlọ́mọ sí ní àti ilẹ̀ alẹ́ni tí wọ́n sọ fún pọ́rọ̀ bá ní wọ́n sọ pọ́rọ̀ rí ó sì mo gbọ́ pọ́rọ̀ tẹ̀lé àwọn tí wọ́n máa ń sọrú ọ̀rọ̀ yìí àwọn kèfèrè ni ọgbọ̀ sẹ̀mẹ́rìnà wà sọ ìlà agbọ́ ń tọ́ wí o alùpàá ló wíwẹ̀ o agbọ́ ọlọ́lọ́run wí báyìí àmọ́ aláwọ̀ gbà ọlọ́mọ sì wá bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá wá rin irú ìlànà ẹni tí ń ta ni ọlọ́dà kò wọn wáàsí láti pọ̀ mú wọn tí mo láti pọ̀ wáàsí mo yóò ṣe é ṣe kọ́lọ́wọ́n bá kó sàánú rẹ̀ mo yóò ṣe é ṣe kékeré jama kọ́lọ́wọ́n bá kó sàánú rẹ̀ àjẹ́ kó mọ irú ti bẹ̀m̀bẹ̀ tó lọ́wọ́ bá sọ fún ọlọ́run Qur'an ní falyahdhari alladhina ọlọ́ni ká lọ sọ́ra wọn à ń tù sí ibà wọn fìtìnà kí fìtìnà má dé bá wọn kí ni fìtìnà fìtìnà ẹni pé táwọn bá sọ́ra wọn wọ́n lè padà já sí fìdí kan tó kò láyé àwọn yóò sí ibà wọn mọ̀ àdáàbọ̀n àlè tírú fìtìnà ni ò bá bá wọn ìyá ẹlẹ́ta ẹlẹ́rú lè bá wọn níjọ́ gbẹ̀ngbẹ̀ àlùkìyàmù ọlọ́dàpọ̀ má jà sílà má sì fà wá lẹ́ni tí yóò sì wá lọ́nà lọ́wọ́ wallahu ta'ala a'lam tọ́yì wọ́n nígbà táwọn sọ̀rọ̀ ọ̀tọ̀ lákàtí kóló wọ́n ní ìtòtò wa máa ń ṣẹlẹ̀ lórí nǹkan bẹ́lẹ̀ yorùbá ìyẹn pé obìnrin tó wá mọ̀ọ́mọ̀ tó sì gbàlẹ̀ ọkọ rẹ̀ lọ ó sì kó gbogbo ẹrù ó sì kẹrù tán ó sì kó lé ẹrù yìí òun kí ní Islam sọ ń pa rẹ̀ aláì lára àwọn wọnàwọnà tí máa ń lọ nílẹ̀ yorùbá ní nǹkan báwọn kò sí nínú ìsìláàmù kóbìnrin fẹ́ kọ ọkọ ẹ̀ kókà débi kẹrù kò ní ẹni tó lè mú un ṣe bẹ́ẹ̀ ó ní pé bóyá ó ti ń rí pé á tó bá ilé sísun lépẹ̀lẹ́ ni yìí ó lè gún un lọ́bẹ̀ pa ó lè yan ó lè mọ̀ pa tí èyí ṣe pé ọ̀dọ̀ fẹ́ sábùsí rẹ̀ tó lọ́dọ̀ ó bẹ̀rẹ̀ ó lè ah mo sọ ó lè gún mi pa wọn kí lọ rí mo kàn ń wo bẹ́ẹ̀ náà ni ah tòótọ́ mi bá ti bínú tán gbà ní kò sí kí ìjáde lẹ́nu ó bínú tán nù mọ̀lùpọ̀lọ̀ náà yìí báyìí so àmọ́ tó bá tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ kò sí irú tó bèrè lè máa bí àyèmá kẹ́rù kó lè ọkọ o àyèmá ṣe kí ni àyèmá kẹ́rù kó lè ọkọ bákan náà ìdákẹ́ dúró yé èdè níbẹ̀ kó ọkùnrin náà sì ní láti kọ́ sọ fún ìyàwó tó yá máa kẹ́rù rẹ jáde àbíkọ́ máa jẹ́ obìnrin ta wọ́n wá ní mo ti kọ́ ẹ́ òṣìgbọ́dọ̀ máa lọ ní ayé ṣe bọ́rọ̀ bá délẹ̀ gbà mí alẹ́ ní wò wà máa lọlé yín náà lọ́lọ́bí oṣù méjì alọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ wa bóyá kẹ́kẹ́ ṣẹlẹ̀ àbáwọn kan mẹ́rù obìnrin irú tó mẹ́sẹ̀ lẹ́yìn báyìí wọ́n lé lórí báyìí wọ́n àti àwọn kẹjà náà àbí kíní kan ló lè lágbára gan lóòótọ́ ló sì mọ dẹrù ẹ̀ síta gbé ìyàwó máa ní alájẹ ó ti tó yọ ọ̀rọ̀ ààrẹ ààrẹ. hàrà nọ́ọ̀sẹ̀sì wà rọ́ọ̀bì pálapàla ní gbèsè kan ní ọlọ́mọdé àwọn bá wà sí ni ọlọ́ọ̀tà àlàálà abdullahi wa subhanahu wa ta'ala kuma ta sa da kira da kuma subhanahu wa ta'ala wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh in tell my question and does khulu count like talaq very good question ọ̀la kọ́rọ̀ talaq kọ́la mẹ́sàn-án talaq ìgbàláyè tí islam gbà wá láàyè rẹ̀ tọkùnrin bá máa má kọ̀yàwó rẹ̀ lẹ́ẹ̀kínní tọkùnrin máa má kọ̀yàwó rẹ̀ lẹ́ẹ̀kínní tó tún kọ̀yàwó rẹ̀ lẹ́ẹ̀kínní tẹ̀lé alẹ́yìn ẹlẹ́kẹ̀ẹ́ta wọn àdìfẹ́ra wọn mọ́ obìnrin wo tún kọ́kọ́ lọ rí tó ní ọkọ o bọ́rọ̀ bá wá wọ̀ ń bẹ́ẹ̀ tó mọ̀ gbé bẹ́ẹ̀ lọ tí nǹkan bá wá dàrú ń but wọ́n gbọ́dọ̀ ti wọlé tọ́ra wọn ẹlòmí ló tọ́wò tíbẹ̀ bá wá dàrú ló tún lè padà wá fẹ́ ọkùnrin wá gbọ́ condition kan wọ́n wá gbọ́dọ̀ àrẹ́jẹ̀ ní àgbà ló ti fẹ́ mẹ́ta kọ́kọ́ wá lọ ní tọ́fẹ́ nìkan pé lọ ní bá ń fẹ́ ìyàwó mi ò gbọ́dọ̀ ṣe jẹ kán lọ́wọ́ wọ́n padà wá ọkọ̀ ìnífẹ́ nǹkan aláàbí ni láàlàmọ́rù lèmọ́hálílá wàlèmọ́hálálàlà ìbínú ọlọ́run kó máa lọ bá ọkùnrin tó àgírí pẹ̀lú ọkọ tó ti kọ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pé ìbẹ̀ òfẹ́ èsì kọ́ ìbínú ọlọ́run kó sì máa lọ bọ́kùnrin náà tó wà ní ìlú ẹ̀ ẹni tó fìrí ìdí ẹ̀ ń bẹ̀rù táwọn àlùfáà mi gbà kó fẹ́ yìí onígbóbìnrin tó bá ti mọ̀ pé kò sì lọ́kùn yìí fẹ́ olólè wa ní máa ń di pé ẹlòmíì tó bá fẹ́ ni gbàgbé ìyẹn dúró ní rẹ̀ bóyá wá fẹ́ lómìí dé ní tó ṣàkóso ní kó sì dúdọ́ kejì tí yóò ti wọlé tọ́ lóòótọ́ títí sẹ́yà àdékùsẹ́ ó sì ti láàrú lọ́kùn yìí wo ọkùnrin máa ń jẹ tọ́ ìhìn ṣe mọ́ ó sì bèrè fókóló èyí ò wá kọ́ lẹ̀ ọkùnrin ìyẹn tó sì lè fẹ́ padà ẹ̀mí lónìí ìbéèrè tán wá béèrè sí ní ìsìnkú pé bí tọkùnrin ṣe jẹ́ pé tó bá kọ obìnrin mẹ́ta ló ní slọ́ọ̀tì mẹ́ta ni ẹgbẹ́sẹ̀ ìyẹn ọkùnrin máa ń lo slọ́ọ̀tì rẹ̀ lòkulò wọ́n ṣe kí ni máa ń lo slọ́ọ̀tì rẹ̀ lòkulò ayé sáré fi dọ́là ṣé kúlò náà wà máa ń káùntì bẹ́ẹ̀ ìtò lékè náà níwọ̀n ni pé kúlò ń káùntì o ẹ bá ṣe kúlò ní hundred times necessary kò lọ fẹ́ ẹlòmíràn lọ́ọ̀dì máa ráwọn lọ́kọ láyà ní ìtọ́nà bá nípọ́lù òye wọn tó máa jọ ń bára wọn tàbí máa pé àlèbára fẹ́ fẹ́ra wa wọn wà ní ṣètò náà kódà ọkọ lè mọ sọ́bí àwọn ẹ̀gbẹ́ yá wọ́n tó pé kí n pẹ́ bí àyọ̀ wá nípọ̀ ẹ̀ wọn fẹ́ dọ́gbọ́n sá lọ bí ọ̀rọ̀ torí pé òun ẹ̀yìn tó lékè lọ́ra wọn nímọ̀ ní pé kò ní يرفع هؤلاء المشايخ كل الفاس يقتبسون كتبا دائما أن كتبوا كتبهم برغباتهم الذاتية أم كتبوا مبنية على القرآن والسنة لأن بعض الناس لا يؤمنون بها olùpin tí wọ́n fẹ́ wí ni pé àwọn mọ̀ṣáìkù kọ̀ọ̀kan tí wọ́n ń àbí wọ́n ń kọ́ lórí alkitab as-sunnah tó bá rẹ̀ lóò níbi lílù sí wọn pàtàkì jùlọ ìlú àwọn àlùfáà tá ń kà wọ́n síra wọn yìí. ìran méjì náà ní síra lárúbá sọ fáwọn èèyàn pé kọ́ orí kọ́kọ́ nǹkan lárúbáwá wọ́n ti sọ pé òdòdó lọ́ba bẹ́ẹ̀ bíbélì bójú wa wọ́n ti kọ́ pọ̀ níbi lárúbáwá kí ní sọkùnrin kí n ṣe eré látàárọ̀ bíbélì náà wọ́n kọ́ pẹ̀lú ìlàgbàwá ìlàgbàwá kọ́ ní kókó tó wára àwọn tíra súnà aláǹkà àwọn kan ní mùtúwò ó kàn dàbí ìgbà tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ ayé ẹ̀kọ́ ṣùgbọ́n nínú tíra ọ̀rọ̀ ìṣe àwọn tíra bàbá yìí ti tà mẹ́jáàgà àdájọ́ tíra ti ń bẹ lọ́wọ́ báyìí ó ní pé tó bá sọ̀rọ̀ báyìí tó bá sọ̀rọ̀ kalẹ̀ kí ni yóò tẹ̀lé wà dẹ̀lí àwòrán tààrà ó ní tí mo sọ yìí o Evidence rẹ̀ ó ní ọ̀rọ̀ ọlọ́run tó sọ báyìí ó lẹ́nu bí ìyàwó pẹ̀lú ìpàdé pé wo máa kí ọ̀rọ̀ yẹ̀fún mi ó alùkùnrin àti ọ̀nà mú fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àlùfáà náà tó bá yẹ pé ń bẹ lórí alùkìtáàbù wọ́sùnà a lè sọ̀rọ̀ ọjọ́ mi kan mọ́ kó tiẹ̀ bí síbẹ̀ pọ̀ gbogbo ẹ̀ ló ní kí ni jàmá ó lẹ́nu ọlọ́mọṣà fún wa ní ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ lálàwọn mí làwọn afáàsùn náà ó náà láti sàlàyé òun tí wọ́n wà ní fáàsù náà ọlọ́mọṣẹ́ àbá sí dáadáa fún wọn ẹ bá lọ àwọn tíra àwọn àwọn tíra wọn Imam Ahmad àtàwọn tó wá síwájú wọn àtàwọn tó wá lẹ́yìn wọn náà ó wọn tíra àkídà tí wọ́n kọ ìwé kan ríra ìfowó kan dọ̀rọ̀ lẹ̀ usulu sunnati indana àtàmọ́sọ̀tò ọmọ ìbọn ìwé wa rọ̀ fún wọn kàn kọ́ bẹ̀ lásán nígbà ńkọ́ o ẹ gbogbo wọn tán kọ́ tó dàbí tí wọ́n ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ ló lẹ́ẹ̀lì ní ẹyọ kọ̀ọ̀kan ìdí náà nù tàbí máa ń ṣiṣẹ́ rẹ̀ pé ọ̀rọ̀ tó bá sọ tí wọ́n kọ̀rọ̀ pé kò lẹ́rìí ibi wọ́n bá ti ń ṣe ṣẹ́ríhù rẹ̀ ó wà mọ́ mẹ́rí ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó mọ̀ sí kíní ìmọ̀mù jáde ọlọ́mọṣẹ́ àfọwọ́n ní àgbọ̀yé ọ̀rọ̀ الله تعالى أعلم وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته